أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه ajma'in amin gbogbo ọpẹ́ tí Allah ni tó ń ṣe gbogbo ẹ̀yìn tí Allah náà ni tó ń ṣe pẹ̀lú bákan náà láwa ń kí gbogbo ẹ̀yin olùgbọ́ wa jákèjádò ilẹ̀ àgbáńlá ayé tóun kẹfì máa gbọ́ agbọ́ ètò tí a pè ní alefik fidin eléyìí tó máa ń dé sí gbogbo etí gbọ́ iná gbogbo ọjọ́ mẹ́jọ mẹ́jọ ní dèdé àsìkò yìí a tún ti dé náà náà lóòrọ̀ tòní ọ̀làdùn níbi lòlóko tèmi mo fọlọ́run kí yín kàbọ̀ sórí ètò lẹ́ẹ̀kan sí i mo dẹ̀ ti ń bẹ nínú ilé agbára pẹ̀lú iṣẹ́ adọ́túrú sharafdin gbadebo ọ̀rọ̀jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimadina center ẹ̀sánú ajé ògbómọ̀ṣọ́ ẹ ṣe gẹ́gẹ́ bí ṣe ẹ pè wọlé béèrè kan àbí kejì gẹ́gẹ́ bí ẹ ti mà síwájú kí ẹ tó máa ṣe bẹ́ẹ̀ èmi ó láǹfààní láti tì béèrè kan síwájú ìbéèrè tí máa ti síwájú ọ̀nà ni pé ṣé ǹjẹ́ ó tọ́ fún mùsùlùmí láti máa hun ọgbọ́n orí rẹ̀ fi máa ṣe àkójọpọ̀ ìtàn máa wá fi wá máa dáhùn èèyàn lára máa fi pa àwọn èèyàn lẹ́rìn máa fi múnú àwọn èèyàn dùn lábẹ́ wípé ó sì gbé sí ìtàn tí ó ń bẹ lábẹ́ ẹ̀sìn Islam yálà níta gbangba ní tí ń dá wọn lẹ́rìn ni o yálà ní ìlú kan ni o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ǹjẹ́ ó fún mùsùlùmí iṣẹ́ bismillah. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wa ba'd. fasalaamu alaykum. ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته dájú òfin ọlọ́run bá wa kò fààyè gba irọ́ pípa irọ́ ó kéré ní àbó tóbi ó máa mú ní ṣe déédéé làánà ọlọ́run ẹlẹ́dàá wa ọlọ́run ẹlẹ́dàá wa ní ala la'natullahi 'ala al-kadhibin ẹ tẹ́tí ẹ gbọ́ làánà ọlọ́run ìlénijìnà síkẹ́ ọlọ́run kọ́ máa jẹ́ ti àwọn òpùrọ́ ẹ rí i pé alukọ́sọ̀ọ́sọ̀n àwọn òpìtànrọ́ ọ̀rọ̀ wọn ti wà tipẹ́ láti ìgbà tí ẹ̀sìn Islam tó ti di wípé àwọn èèyàn tí ò níbẹ̀rù ọlọ́run wọ́n ń di mùsùlùmí àwọn náà sì ń forúkọ ọ̀mà pera wọn àwọn eléyìí kó bá àgbọ́yé ẹ̀sìn lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn torí tí máa wù àwọn látàrí ìtàn irọ́ tí wọ́n á máa fi lọ́lẹ̀ òun náà ní káwọn èèyàn tó pọ̀ nínú àwọn èèyàn kọjá pé wọ́n ń péjọ sọ́dọ̀ wọn wọ́n máa wá tara àtàn yìí wọ́n máa ṣe àwọn èèyàn lọ́nà wọ́n máa pe funfun ní dúdú fún wa wọ́n máa pe dúdú ní funfun fún wa lérò wípé àwọn fẹ́ lọ́mọ lẹ́yìn tí ó pọ̀ àwọn sì fẹ́ ṣàkóbá fún ìlọsíwájú ẹ̀sìn àti òdodo ìtẹ́sìmúwa. innahu laqawlun fasl wa ma huwa bilhazl. ọ̀rọ̀ tó jẹ́ òdodo tí í ṣe òpinya láàrin ojú ọ̀nà mọ́ àti ìṣìnà. òun náà ní tọ́lọ̀ fi rán nàbì sallallahu alayhi wa sallam kì í sáwàdà kì í ṣẹ̀fẹ̀ rárá. ẹ̀sìn ọlọ́run ọba kì í sáwàdà. ẹ̀sìn ọlọ́run kì í ṣe ń tọ́ dá lórí kádẹ́rìn pòṣò. nítorí òṣónú ní tí ìsìláàmù dá lé lórí ni pé gbọ́n tọ́lọ̀ ń wí gbọ́n dáná bí wí tẹ̀lé kó o fi ṣèwà hù kó o lè bá a sórí rẹ̀ ètí islam dalé lórí nu. alkọsọsọ́n tó jẹ́ òpìtàn òpùrọ́ láti ìgbà tí wọ́n ti wá yọjú làwọn olùmọ̀gidi nínú ẹ̀sìn islam ni wọ́n ti gbé gègé àti ṣe àtakò fún wọn ní àtakò tó ní agbára nítorí tá a bá gbárù wọn láyè wọn ó kó bá ìlọsíwájú àti ìdàgbàsókè ẹ̀sìn òdodo wọn á mú kí ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn kan má fẹ́ lásìkò láti gbọ́ ní tí sẹ́sìn òdodo á ń bọ̀sibọ́sí ipá àwọn tiẹ̀ tẹ̀lé yóò mọ wá dàbí ìgbà tó ṣe pé ẹni tí bá ń ṣàlàyé ẹ̀sìn òdodo tí ń fi ìdí òdodo tí ń fẹsẹ̀ rẹ̀ tí ń fi múlẹ̀ àwọn ọmọ wò pé tiẹ̀ ti le jù àti pé irú ẹ̀sìn wo gan-an ni mọ̀sùmọ́tọ̀ ẹbí hmm. lágbájá wà tí máa dẹ́rìn pa òun ebi tá mẹ̀dọ́ wà tí sọ gbogbo ẹ̀ dáwàdà àwọn tiẹ̀ gbà tó ń tìyìn jù èyí sọ pé nìkan wá ṣe kínní kankan ìyá bá ń retí ẹ̀ gbogbo èèyàn pátá náà ni ọwọ́ àlùjáná lọ́dọ̀ ọ̀daràn rẹ̀ àkàràmọ̀kọ́mọ̀lá àpèjúwe irú wọn láyé jọ̀hún wọn náà níjà nìkan tí wọ́n rí ó kó àwọn èèyàn jọ wọ́n bẹ̀rẹ̀ sí ní parọ́ parọ́ máa nàbí sallallahu alaihi wa sallam yóò máa sọ pé nítorí wọn bá wí nǹkan ló wí ohun tí ọ̀sọ yóò máa sọ pé ńlọ sọ olùmọ̀kan wá wà nítòsí bẹ̀ etí wá fẹ́ ti kọ́ apá kan nínú nǹkan tí ń sọ fáwọn èèyàn ó wá pè pé wọ́n lágbájá bẹ̀rù ọlọ́run ẹ̀sìn malélé yìí kì í máa ṣẹ̀sìn òdodo ni wọ́n máa máa sọ nípa ọ̀rọ̀ ẹ̀sìn wọn kì í parọ́ àwọn ẹni tẹ̀mí ń bá sọ̀rọ̀ tí mò ń pè tán rọ́ fún yìí kò lè má rí bẹ́ẹ̀ nítorí pé màálù làwọn <laughs> ah, àwọn máa ń fìyàn pé màálù ó ní màálù níwọ̀n hmm. tí màá sì fẹ́ fìdí ọ̀rọ̀ yìí fi múlẹ̀ ẹ̀ tún dúró kẹ́ wò wò lọ́ba tún parọ́ kan máa nàbí sallallahu alaihi wa sallam ń pé lágbájá sọ fún wa pé látọ̀dọ̀ dóòlà làkàṣègbè ló wí fáwọn pé òun sọ pé ní ti rọ́ ẹnikẹ́ni tí ahọ́n rẹ̀ bá fi lè kàn rẹ̀ yọ wà lìjánà kálukú bá tún yọ ahọ́n ta wọ́n bá ń dán wò pé sí ahọ́n àwọn gùndémù àbí ògùndémù ni wọ́n ń sọ fún ẹni tó pàkíyèsí rẹ̀ pé yé parọ́ ń pé wọ́n sọ fún ọ pé màálùú làwọn eléyìí sọ ìdènà gbogbo àsìkò gbogbo ògbà àwọn èèyàn wà tó jẹ́ pé àwọn òpòrọ́ àwọn òpìtàn àwọn apààlọ́ lábẹ́ àbúradà ẹ̀sìn táwọn náà ti mú ní màálùú àwọn màálùú yun táwọn kàn máa gbọ́rọ́ tẹ́gbọ́rọ̀ ẹ̀fẹ̀ ọ̀rọ̀ àwàdà làwọn máa pè lọ́rọ̀ ẹ̀sìn irú wọn tí wọ́n ń rí mú jẹ wọn ò ní jẹ́ kí irú rọ̀ nǹkan tán láéláé ẹ̀rí pé láwùjọ wa lónìí àwọn tí ọ̀ma kí ó tí ọ̀dábí tí kí ó kọjú sí mà yóò máa dunnú yóò máa pè tán rọ́ yóò máa ṣẹ̀fẹ̀ lóríṣiríṣi àwọn yóò máa ṣe Allahu Akbar ní ìgbà tí àwọn èèyàn bá tètè kọ bí ara sí ti ń wí òun ni ó tún máa sọ pé jama ẹ ṣe Allahu Akbar àwọn náà tún ní Allahu Akbar a máa róríṣiríṣi rọ́ bí kẹ́nìkan jókòó ní ìsìn nínú àwọn tó bá wà ń kalẹ̀ kó wọn máa lọ́lọ́ ń da akọ rẹ̀ nínú alukurani àwọn sì gbó kan jáde bí kéèyàn wọ sáfúlẹ́ẹ̀tì wọn lọ́lọ́ ń da akọ ẹni tó wọ sáfúlẹ́ẹ̀tì nínú alukurani bí kí wọ́n máa kọ́lọ̀ ń da akọ lú àwọn àdúgbò àwọn nínú alukurani bí kí wọ́n máa fa alukurani kí wọ́n máa fi ṣe yẹ̀yẹ́ bí kéèyàn sọ pé ah, àlùjáná rú ìtọ́lọ́wọ́n fún àwọn ànábì ọlọ́run sí kọ́ ló ń fẹ́ bọ́tẹ̀ ìjà àlùjáná àwọn akóbátà ni bọ́jà àlùjáná àwọn tí ń bá ní eré kaná ni ó ti tó lọ́rùn tó gbogbo orú àwọn eléyìí wọ́n fẹ̀sìn ọlọ́run ṣeré wọ́n sì mọ̀ pé àwùjọ táwa wà pọ̀lọpọ̀ nínú èèyàn ọ̀dá yìí. oh nine oh five one six four five four three eight ó yàtọ̀ sí èyí tí a ti ń lò tẹ́lẹ̀tẹ́lẹ̀ oh nine oh five one six four five four three eight zero nine zero fifty one sixty four fifty four thirty eight hello. salaamaleykum. waaleykum salaam wa rahmatulah ọkọ yín. àbá abdullahi láti fa fún lójú. kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé tí a bá ń ṣe sọ́lá lẹ́sìn jíìlù láti mọ̀ pé a máa ń ṣe àdúrà ní gbogbo ìṣìṣirò hmm. ìgbé tọ́ tí a máa kámú kan yàtọ̀ iye parí kó wá pẹ́ ọ̀rẹ́ àwọn kí ni ìdájọ́ ìsìlámù lórí alhamdulilayi lábẹ́ òfin ọlọ́run gbogbo ìforíkanlẹ̀ wa láti lè bẹ lọ́n kò tọ́ sí wa kò sì tọ́ pípé kọjá pọ̀ kan la yà sọ́tọ̀ láti máa ṣàdúrà yàtọ̀ sáwọn yòókù téèyàn bá tiẹ̀ ṣe bẹ́ẹ̀ tó ní ìforíkanlẹ̀ kan pàtó nìkan láti lè ṣàdúrà yàtọ̀ sáwọn yòókù ó ti dàda dá lẹ́nu anabi sallallahu alayhi wa sallam ó ní wa amma sujud fa akthiru fihi min fa qamina an yustajaba tẹ́ ẹ bá forí kalẹ̀ ẹ máa ṣàdúà nínú rẹ̀ lọ́pọ̀lọpọ̀ nítorí ààyè gbígbà àdúà tẹ́ ẹ bá forí kalẹ̀ gbogbo forí kalẹ̀ ọ àdánwò àwọn lèmáàmù èèyàn máa ń ṣàkíyèsí lọ́pọ̀lọpọ̀ tí wọ́n bá ṣe sọ láti lẹ́yìn àwọn lèmáàmù mi pé ìforíkalẹ̀ ti parí tọ́kàgùn sí sí sálámà wọ́n á máa pẹ́ ń bẹ̀ ju gbogbo ìforíkalẹ̀ yòókù lọ ẹ̀rí ìwọ ló kẹ́ pẹ́ ń bẹ̀ yàtọ̀ àgbọ̀dọ̀ dákan yàtọ̀ sọ́tọ̀. hello oh nine oh five one six four five four three eight hello. ẹ bá a parí ju oyin kó lọlẹ. aleykum salaam wa rahmatulah. muslim dín ní o òkè àná. ẹ bá a parí ju oyin pátápátá na muslim dín láti òkè àná. kí ni ìbéèrè yín. rákun ìbéèrè rẹ̀ kò tètè sàrò. síbẹ̀rẹ̀ wọ́n sì lọ́ba yìí pé kí ni ìyàtọ̀ tó wà láàrin bàbá ń gbọ́dọ̀ àwọn yẹn lọ sọ yìí pé sọ̀lá sọ̀lá sọ̀lá. Mm-hmm. so kí ni ìyàtọ̀ tó wà láàrin sọ̀lá àti ìrun kíkí tí a máa ń dákọ. ṣé ìrun náà ni wọ́n rí fáà sí pé sọ̀lá ni àbótú méjì méjì wọ́n ń pè é torí kò bẹ́ẹ̀ yá wà lójú ká bẹ̀rẹ̀ lọ́wọ́ yìí lọ́sà. alhamdulilayi ọ̀sọ̀dá òun náà ní tọ́lọ̀ ń pa wá láṣẹ ká máa ṣe kì í ṣe ìrun ẹ máa pé yorùbá ní ìrun ìrun tẹ́yìn sọ ẹ̀yìn ọ̀rẹ́ yìí lẹ́ ń túmọ̀ sọ láti sí ìrun kí ló dé kí là zakat léde yorùbá kí là hajj léde yorùbá tẹ́ bá bá ní sọ yorùbá hajj àti zakat á gbà kẹ́ ẹ máa pe sọ láti náà ní ọ̀run ọjọ́ bó ti ṣe jẹ́. hello. hello. ó kọ yín. abdulhamid láti mẹtánìtì. kí ni ìbéèrè yín. ẹ jọ̀ọ́ nípa ọ̀rọ̀ àwàdà tí wọ́n ń sọ fún alẹ́ kan yẹn. Mm. àwọn tí wọ́n máa ń ṣe ẹ̀fẹ̀ àwọn kọ̀mẹ̀díàn yẹn mm. ṣé ẹ̀ náà lẹ́tọ̀ọ́. fún mùsùlùmí láti máa ṣe àbí. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. àti bọ iye kọ́lẹ́tọ̀ béèrè tó pàtàkì lẹ̀ sí mùsùlùmí ìgbésí ayé wa ọlọ́run bò dá wa fẹ́rẹ́ ọlọ́run dá wa fẹ́fẹ́ ọlọ́run dá wa fáwádà kẹ́ríkẹ́rí nítorí pé ọlọ́run bò bí wa léèrè nípa gbogbo ìṣẹ́jú kọ̀ọ̀kan nínú ìgbésí ayé wa báwo la ti ṣe lò sí tí ìgbésí ayé bá wa dá lórí eré àwàdà àti ẹ̀fẹ̀ kí la fẹ́ rí mú lọ sọ fọ́lọ́run nígbà tá a bá kú tó bá dijọ́ gbẹ̀ndàlùkìyàmù náà hello. asalaamualeykum warahmatulahi wabarakatuh. maaleykum salaam wa rahmatulahi wa barakatuh. o kọ yín. àná ọlọ́run lè wá bá wa. àmì o kọ yín. orúkọ mi ni ọmọ ọba olókùnmọ̀ olókùn látòkè rẹ̀ lọ́jọ́ mọ̀ṣọ́. kí ni ìbéèrè yín. ẹ dákun ìbéèrè mi ó pẹ́ sí ìpele mẹ́ta. Mhm. lórí tẹ̀síwájú ìran mhm. gbígbé ọwọ́ sókè tá a bá ṣe àbáwọ̀ àkùbárù pé gbogbo orígun orígun tá a bá ti ṣe àbáwọ̀ àkùbárù láti mọ gbọ́wọ́ sókè ní àkọ́kọ́ mhm. tá a bá wá lọ sí rùkú tá a bá dúró pé ìlànà ẹsẹ̀ ní àwọn ìmọ̀lá àmì ń dà ṣé ká gbọ́ owó láì fi tẹ̀sí búrẹ́dì ìráàmù lọ́sọ̀nà ní àdúgbò àtàlátòsí aláàtúbárú sí ìforíkanlẹ̀ nípa ṣe bákan náà lórí àtàwù àtàyà tá a bá ń ṣe àtàyà ìka wa ìfábẹ̀là wa pé ẹ̀tọ́ ni fún aláàtúmọ̀ ìdíjọ́ àdúgbò lọ́wọ́ ṣé táwọn sọ pé ọlọ́lá haúlà wàlá kú wọ́tá ilá rẹ̀ àlè ràbí tọ́wọ́ hmm. ló ní àbí ọlá ìjẹ́kọ̀ tuntun ọlọ́run wo ló ti dédé mẹ́ asalaamualeykum wa aleykum salaam wa rahmatulahi wa barakatuhu. alhamdulilayi gbígbọ́ sókè nínú sọ́lá ó wá nínú hadith abdullahi ibn umar ibn al-khattab radiyallahu anhuma nínú ètò imaamu bukhari tó gbé jáde bẹ́ẹ̀ ni imaamu muslim ikú ń rí pànàbí sallallahu alaihi wa sallam tó bá bẹ̀rẹ̀ sọ́lá tó bá ṣe allahu akbar ti bẹ̀rẹ̀ a máa gbọ́ ọ̀rẹ́ méjèèjì sókè. bákan náà nígbà tí máa ń lọ sí ma àtúmọ̀ gbọ́ rẹ̀ méjèèjì sókè nígbà tí máa ń láti rẹ̀ méjèèjì sókè mẹ́ta nù. bákan náà anabi sallallahu alayhi wa sallam nígbà tó bá dìde lọ sí rákà ẹlẹ́ẹ̀kẹta àti parí ẹlẹ́ẹ̀kejì àti ṣe àtàyà tán àwa dìde afẹsẹ̀ ẹlẹ́ẹ̀kẹta tá a bá dìde nàró tán parí gbàná lànà tó bá ṣe Allahu Akbar lórí ìdúró yẹn ìtumọ̀ gbọ́ rẹ̀ sókè ó di mẹ́rin àwọn àyè mẹ́rẹ̀ẹ̀rin yìí là nàbì sallallahu alaihi wasallam ti máa ń gbọ́wọ́ sókè ṣùgbọ́n nínú hadith Malik ibn al-Huwayrith radiyallahu anhu ó ní mo rí ànábì sallallahu alaihi wasallam yarfa'u yadayhi fi kulli khafdin wa raf'in fi as-salah mo rí ànábì sallallahu alaihi wasallam ti máa ń ṣe sọ̀lá gbogbo ìgbà tí máa ń gbórí sókè àti gbogbo ìgbà tí máa ń gbórí lọ sílẹ̀ gbogbo àti máa ń gbára lọ sókè àti gbogbo àti máa ń gbé ara lọ sílẹ̀ ó máa ń gbọ́wọ́ rẹ̀ sókè. àwọn olùmọ̀ ẹ̀sìn Islam wọ́n ní tó wá nínú hadith Abdullahi ibn Umar wípé àyè mẹ́rin yẹn lànàbì ti máa ń gbọ́wọ́ sókè ó lágbára ju tó wá látọ̀dọ̀ Malik ibn al-Huwayrith lọ nítorí Abdullahi ibn Umar ó jẹ́ sàhábì tí máa ń bẹ pẹ̀lú ànábì ní gbogbo gbà ó sì jẹ́ni tí máa ń sojú kòkòrò láti kọ́ sí ànábì nínú gbogbo nǹkan ó sì sọ fún wa nínú àdéhìí yẹn tó lọ́dọ̀ Imam al-Bukhari pé ànábì kì í tún gbọ́wọ́ sókè mà yàtọ̀ sí àwọn àyè mẹ́rẹ̀ẹ̀rin yìí báyìí ìgbà tó bá bẹ̀rẹ̀ sọ̀láàtì ìgbà tí máa ń lọ sí rùkú ìgbà tí ó bá gbórí sókè láti rùkú àtìgbà tó bá dìde lọ sí rákà ẹlẹ́kẹta lẹ́yìn ìgbà tó bá dìde tán tó ṣe allahu akbar ó tún máa ń gbọ́wọ́ sókè. eléyìí túmọ̀ sí pé tá a bá ṣe sami allahu liman hamida ṣíṣe sami allahu liman hamida yóò bẹ̀rẹ̀ látìgbà tá a bá ti bẹ̀rẹ̀ sí ní gbórí sókè láti rúkú láti máa ṣe sami Allahu liman hamida eléyìí pàtàkì káwọn lè máàmù gan kó pàkíyèsí ara wọn sílẹ̀ yìí kìí ṣe gbàtẹ́ bá tún náà rútan lẹ́tọ̀ọ́ sọ pé sami Allahu liman hamida àtìgbà tí ẹ ti gbéra pé ẹ ń lọ sí ìnàró láti máa ṣe sami Allahu liman hamida nítorí ẹni tó bá darapọ̀ mọ́ yín kó lè bá a mọ̀ pé à ìmáàmù ti gbórí sókè o kìí ṣe wípé ìgbà tẹ́yìn bá dìde dúró tán tẹ́ wá sọ sẹ́mi Allahu liman hamida láti ó mọ̀ pé ẹ ti dìde dúró torí pé tí èèyàn bá bá yín lẹ́ni tó ṣe pé ti ń gbórí sókè lọ síbi ìnáró kò bára kààyàn ká má bàa máa wá ṣàkóbá fún un ànábì tí máa ń ṣe sẹ́mi Allahu liman hamida láti ìgbà tí bá ti ń gbórí sókè lọ síbi ìnáró ni kì í ṣe pé ńgbà tó bá nàró tán hmm. ìgbà tó bá nàró tán ni ó parí wíwí gbólóyàn hmm. lórí ìdúró bó ti nàró tán ni ó ti wá ṣe Rabbana walakal hamd sọ eléyìí jẹba wọn wá ní níbi táwọn máa ti ń ṣe tashahud. naam ipe ǹjẹ́ ó tọ́ kí a mọ ọwọ́ wa tí a fi ń ṣe tashahud yẹn ṣé ká máa mi sọ́tún mi sósì ni. alhamdulilayi ó wá nínú hadith Wa'il ibn Hujr radiyallahu anhu ó ní mo anabi muhammed sallallahu alayhi wa sallam nígbà tí ń ṣe at nínú sọláàtì rẹ̀ wípé hmm. ń gbọ̀n ọwọ́ rẹ̀ hmm. ń gbọ̀n sókè sílẹ̀ ń gbọ̀n sókè sílẹ̀ ojú kan náà ni ó wà ẹ máa gbọ̀n sókè ẹ máa mí sókè ẹ máa mí sílẹ̀ ẹ máa mí sókè ẹ máa mí sílẹ̀ ń fi ń ṣàdùà. wọ́n ní mímí sókè mímí sílẹ̀ yẹn bí ìgbà téèyàn tẹ́wọ́ èèyàn ń tọrọ nǹkan kan lọ́dọ̀ ọlọ́ọ̀ni eléyìí jẹ́ tẹni tí ń ṣe at-tashahhud. ṣùgbọ́n a máa fi sí ọ̀tún a máa fi sósì a máa fi tọ̀tún a máa fi sósì eléyìí ni tó wá nínú tírà àwọn màlìkìyà hmm. àwọn sọ pé téèyàn máa ń ṣe tashahhud ìka àfábẹ́lá wa á jẹni tó ṣe wípé èèyàn ń fi sọ́tún ń fi sósì ń fi sọ́tún ń fi sósì yóò máa fi ṣàpèjúwe pé òun sọ fún ṣètọ́ni pé jáde kúrò lọ́kàn mi jáde kúrò lọ́kàn mi jáde kúrò lọ́kàn mi ṣùgbọ́n èèyàn kọ́ ló fẹsẹ̀ rinlẹ̀ bí ìtọ́wá látọ̀dọ̀ sàábé Wa'il ibn Hajar, mo rí ànábì sallallahu alaihi wasallam tí ń bá ń ṣe àtáyá wípé máa gbọ́n máa ka àfábẹ́là rẹ̀ sókè sílẹ̀ sókè sílẹ̀ ń ṣe bẹ́ẹ̀ fi ṣàdùà lè ìjẹba tí ká máa sọ pé ọlá aláhàúlà ni àbí àbí wọlá àjọ kan ṣoṣo rẹ̀ kìí ṣe gbogbo méjèèjì láwì hmm. nítorí pé intanet fi máa tọrọ lọ́dọ̀ lọ òun náà ní kẹ́ ẹ máa pè pẹ̀lú àwọn orúkọ rẹ̀ àbí kẹ́ ẹ máa bẹ̀ pẹ̀lú àwọn àròyìn rẹ̀ tó ga ọlọ́run ẹlẹ́dàá wa ni walillahi al-asmaul husna fad'uhu biha tọ́lọ́wọ́n bá ní àwọn orúkọ tó rẹwà jù àwọn orúkọ tó rẹwà jù náà ní kẹ́ máa fi pe Allah eléyìí túmọ̀ sí pé èèyàn máa pè pé Allah ṣe nǹkan báyìí fún mi ìwọ Allahu tó ní agbára lórí gbogbo nǹkan ṣe nǹkan báyìí fún mi kan mi ń sì kan lẹ́yìn ìwọ Allah la hawla wala nù ìwọ Ọlọ́run ṣe nǹkan báyìí fún mi wọla wọlá kínní kan wọlá kínní kan wọlá kínní kan eléyìí ti mọ wa lẹ́nu léde Yorùbá so a máa try láti máa yí padà sí èyí tó dọ́gba nínú ẹ̀sìn Ọlọ́run wa eléyìí bó kí lorúkọ yín o Obodoroba. Idris láti Obodoroba kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé gbígba ọmọ sí ni ìfẹ́lẹ́sì. naam. títí dé àràmù ni wọ́n bá dé àràmù. ọ̀rọ̀ láti lè gbé láti lè gbé tòun ní sí àràmù. yóò jẹ́ pé àwọn tí wọ́n fẹ́ gbà yẹn wọ́n ní tiẹ̀ látara àìlè. tó hmm. alhamdulilayi nábì òfin Ọlọ́run Islam gbà wípé téèyàn bá rajà èèyàn lè rà á láwìn lórúkọ pé wọ́n máa sanwó rẹ̀ nígbà ọ̀bá yá eléyìí ni wọ́n máa ń pè ní bay'ul ajal lábẹ́ òfin ọlọ́run àwọn ní èyí tí ó dọ́gba jù nínú kátàkárà òun náà ni ọjà tààrà tí ọjà náà jẹ́zì tó jẹ́ pé a sanwó a sì gbọ́jà lẹ́ẹ̀kan náà ṣùgbọ́n tó bá jẹ́ pé ẹni tó fẹ́ rajà yẹn kò lówó tó fi lè rà ọjà tó sì fẹ́ ra wò ó lè rà láwìn lópin ìgbà tó bá ti pẹ́ni tí ó tajà fún ọba gbàgbọ́ ọkàn rẹ̀ bá balẹ̀ sí pé kò ní í dáhùn. títà rírà kan wá wà eléyìí tó jẹ́ pé yóò sanwó rẹ̀ ní ìgbà tó bá yá ṣùgbọ́n yóò máa san díẹ̀díẹ̀ ni eléyìí wọ́n máa ń pè ní bayo taxit bayo taxit ó náà ní irú níta béèrè nípa rẹ̀ nípa machine èèyàn lè ra mọ́tò bẹ́ẹ̀ èèyàn lè ra lé bẹ́ẹ̀ èèyàn lè ran kọ́ bẹ́ẹ̀ lórí pé màá máa sanwó rẹ̀ díẹ̀díẹ̀. ẹ wá ní ẹni tó sì fẹ́ ra yẹn kò lówó tó lè fi ra ó sì ní bùkátà sí a sì ti mọ̀ yí pé tá a bá fẹ́ ra maṣíìnì lápèjúwe lórí igbá tá a sì lówó rẹ̀ lápò bóyá two hundred and fifty thousand ńlá rà ṣùgbọ́n tó bá jẹ́ pé san díẹ̀díẹ̀ ńlá fẹ́ rà ó lè pàpà já sí three hundred àbí kò tiẹ̀ jù bẹ́ẹ̀ lọ ẹ̀yin wá ń sọ pé tá a bá wo bùkátà ẹni tó fẹ́ rà pé kò lówó tẹ́ni tó sì fẹ́ tà fún un lórí pé yóò máa sanwó díẹ̀díẹ̀ tóun tún fowó kún owó tí ọba rà tó bá ṣe kó lówó lọ́wọ́ sí ò síyàn jẹnu rẹ̀ sí èsè rìbá òfin ọlọ́wọ́n bá sọ pé kì í ṣe rìbá ó ní pé kí n rajà lórí pé màá máa sanwó rẹ̀ díẹ̀díẹ̀ kówó san díẹ̀díẹ̀ wá lé sí rírà tẹni tó lówó rẹ̀ lápò lẹ́ẹ̀kan náà nítorí wípé lábẹ́ òfin ọlọ́run ẹni tó tà á fún mi lówó tó lé sí iye tí n bá san tó bá yẹ pé mo lówó lápò lórí pé màá máa san díẹ̀díẹ̀ òun náà ṣàánú mi nì tí ò bá jẹ́ pọ́ ṣàánú mi kò pé ẹni tí ń tajà láyé ike kọ́ tajà kan fún yàn lórí pọ́ máa sanwó rẹ̀ díẹ̀díẹ̀ bíi kọ sanwó lẹ́ẹ̀kan náà kọ́ tà fún ọkọ sanwó lẹ́ẹ̀kan náà kó jèrè ọgọ́rùn-ún márùn-ún náírà ń bẹ̀ ó pé ju kọ́ máa sanwó ẹ̀ díẹ̀díẹ̀ kó jèrè ẹgbẹ̀rún márùn-ún lára rẹ̀ lọ nítorí tó máa sanwó ẹ̀ díẹ̀díẹ̀ ní ìparí kò ní padà máa ń tó nfowó rẹ̀ ń ṣe bí ṣe ń gbà ní ọmọ jẹ yàtọ̀ sẹ́ni tó rà tó da owó rẹ̀ lẹ́lẹ́kan náà wọ́n tún fi ra maṣíìnì míì padà sórí igbá wọ́n mọ̀ pé àwọn sì jèrè ọgọ́rùn-ún márùn-ún náírà ń bẹ̀. wáyé o èyí táwa wá ń ṣe láwùjọ wa ní nàìjíríà lápapọ̀ àti ní àwùjọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn dúdú ó ta kọ́ńtẹ́sì islam mú wa ìlànà sán díẹ̀díẹ̀ tí islam mú wa òun yàtọ̀ sí ìtawà ṣe. Si nítorí pé táwa ń ṣe ìyànjẹ́ wà ń bẹ̀ bàjẹ́ ọ̀nà tí ìyànjẹ́ sì fi wà ń bẹ̀ ni pé ìgbà tó ra mẹ́ṣíìnì lórí pọ́ọ̀mù sanwó rẹ̀ díẹ̀díẹ̀ three hundred thousand naira lápèjúwe o ti wá san one hundred and eighty thousand naira nínú ẹ̀ ńlọ wá ṣẹlẹ̀ pé òró samabi tàtẹ̀wá ẹ̀ rí i pé ní mẹ́ṣíìnì yóò ní kí wọ́n bọ̀ ń lé ọmú kí wọ́n ń gba mẹ́ṣíìnì lọ́dọ̀ rẹ̀ ó tún lè jìyà hmm. ó ti gba hundred and eighty yóò tún gba papọ̀ mọ́ mẹ́ṣíìnì ó tún lè sùn àtìmọ́lé ìyànjẹ lélẹ́yìí lábẹ́ òfin ọlọ́wọ́n bá wọn. ẹ rí i pé ńgbà míì wọ́n sọ pé hire purchase ni ìyẹn ni pé a gbé fún ọ ní hire lórí pé ńgbà ọba sanwó hire tán yóò di tiẹ̀ ṣẹ̀rí ọ̀fara mílíọ̀nù ìyànjẹ burúkú lélẹ́yìn torí pé lábẹ́ òfin ọlọ́run kì í ṣe gbogbo ògbà tẹ́ni tá a tajà fún lórí san díẹ̀díẹ̀ tí ó rówó san ńlọ́jẹ́ pé tá a bá gbọ́ ọjà ń padà lọ́dọ̀ rẹ̀ ọjà yẹn kájú owó tó ṣẹ́kù kì í ṣe gbogbo ògbà lápèjúwe èèyàn ra mẹ́ṣíìnì tuntun lórí pé ọmọ san díẹ̀ díẹ̀ ó sì ti sanwó di hundred thousand ó kù two hundred thousand naira gbogbo ẹ̀ lẹ́yìn oṣù méjì tá a bá gbaru mẹ́ṣíìnì padà mẹ́ṣíìnì a lè má rí ta lẹ́gbẹ̀rún mẹ́ẹ̀ẹ́dógún mọ́ toró ti lò ń lòkulò ó ti gbé sálẹ̀ láì níye gbà kò pé ẹni tó ní náà láti yí pé kó tún lò wọ́n gba mẹ́ṣíìnì padà torí fifteen thousand kò lè dípò two hundred thousand torí ẹ̀ òfin ṣẹ̀rẹ́ àsọpẹ́ ẹni tó bá rajà lórí pé màá máa san díẹ̀díẹ̀ ìlànà ti islam lélẹ́yìí tó o bá ti rà táì rà ọjà yẹn ti di tiẹ̀ ẹni tó sì ta fún ọ ọ jẹ́ ní masíìnì ma owó lọ jẹ́ ọ jẹ́ ní mọ́tò ma owó lọ jẹ́ ọ jẹ́ nílé ma owó lọ jẹ́ eléyìí tó túmọ̀ sí pé ọjà tí wọ́n náà rà lórí pọ́ máa sanwó rẹ̀ díẹ̀díẹ̀ ọ̀hún ní kété tẹ́ bá ti parí ìdúnàdúrà ó ti di tiẹ̀ náà tó o bá ti wá kùnà láti san owó tí ọjà eléyìí báyìí owó tó ọjẹ ni ó máa béèrè kì í sọjà tó tà fún hmm. eléyìí tó túmọ̀ sí wípé tó bá gbé ọ lọ bíkíbi owó rẹ̀ ni ó máa béèrè kì í sọjà tó tà fún ni ó máa béèrè. láwùjọ wa a ti mọ̀ yín pé tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ìyànjẹ níbẹ̀ fún wa yóò mọ̀ pé rúlànà ìsìláàmù gan ló ń fẹ́ tí ó sì sin lọ́n wípé ètò ẹ̀kọ́ tó bá ti tà fún yàn ti di tèèyàn yóò bá gbé machine yóò bá túlẹ̀ hmm. ẹni tó ti jẹ́ kó gbọ́mọ̀ sọ ní gbé ẹ bá máa gbúrò ẹ̀ ń káfàǹchà hmm. ẹni tó pé káfàǹchà ní gbé ẹ bá máa gbúrò ẹ̀ ní lọ́ra tó hmm. sì dáa bẹ́ẹ̀ kò dáa bẹ́ẹ̀ Islam wa gbà wípé tá a bá rajà lórí pàmò sanwó rẹ̀ díẹ̀ díẹ̀ yun náà Islam ní kò burú kẹ́ni tó tajà yẹn kó tọrọ pé kẹ́ni tó rà kó fi nǹkan kan dógò nítorí kọ́kàn wo lè balẹ̀ wípé kò ní gbé ní tá a gbé fún tá a tà fún kò ní gbé sá towótowó hmm. so tó bá yẹ pé lẹ̀ ńlọ́ba ní tó gbéwèé lẹ̀ kalẹ̀ táwa fi gbé machine three hundred thousand fún hmm. àsìkò ìgbà tí ọba sanwó tiwa mọ́ tó di wípé àwa àárín àwọn èèyàn tí ń bẹ láàrin wọn á gbé ilẹ̀ yẹn wọn á gbé ta hmm. wọn á sanwó tóní machine tó kù fún chẹ́ńjì tó bá ṣẹ́kù wọ́n fi wá ẹni tó ra machine yẹn kan wọ́n kó chẹ́ńjì rẹ̀ lé lọ́wọ́ lábẹ́ òfin ọlọ́run téèyàn bá ti wá rajà báwọn mashini ta lára three hundred thousand yẹn lórí pa àmà san díẹ̀ díẹ̀ kọtọkọtọnà tó bá tó àsìkò tó yẹ kẹ́ni tó ra mashini ọ̀sán owó tí ọba arówó san lóṣù kan káwa sọ pé dípò two hundred thousand tó kù o owó rẹ̀ tún ti di two hundred and ten nítorí pé o ti lọ àti sanwó lára eléyìí lọ́wọ́ di rìbá lábẹ́ òfin ọlọ hmm. èyí tẹ́ ẹ bá fi kún lẹ́yìn ọ̀rẹ́ yìí ó ló di rìbá lábẹ́ òfin ọlọ hmm. eléyìí jẹ́ bó ṣe jẹ́.

ọjẹ́ kókó nu islam mhm. àtọ́dọ̀ kò ní di mọ́sùn ẹ̀ mọ́ kílẹ̀ lọ́wọ́ sí sí mo rí bá padà. alhamdulilayi òfin ọlọ́run dá lórí pé ọlọ́run bá gbà pípé mùsùlùmí lọ́kùnrin ó lè fẹ́ ẹlẹ́sìn nasraniya lóbìnrin mm. ẹlẹ́sìn nasraniya lóbìnrin tó fẹ́hùn tó ń ti pé kìí ṣe mùsùlùmí ìsìláàmù mm. gbà kó lè fẹ́ níyàwó wọ́n máa ṣẹ̀sìn rẹ̀ ìwọ náà máa ṣe ìsìláàmù rẹ̀ ṣùgbọ́n lábẹ́ dáadáa dáadáa ẹ̀sìn islam eléyìí ti máa ń rí lọ́dọ̀ rẹ̀ hmm. ó náà lè padà di mùsùlùmí eléyìí tó túmọ̀ sí pé ìlọsíwájú ló dé bẹ́sìn islam hmm. ṣùgbọ́n islam ó ní tí mùsùlùmí bá fẹ́ mùsùlùmá lóbìnrin tí ẹni àwa fẹ́ níyàwó tó ń ti jẹ́ mùsùlùmí rìn hmm. tó bá wá yí tó lóun ò ṣe islam mọ́. Mm tó wá ní òun di nasraniya àbóun di yahudiya àbóun di nǹkan míì hmm. islam ní dáadáa ẹ̀ túká láéláé hmm. ọlọ́run ọba sọ pé wala tumsiku bi'isamil kawafir wala tumsiku bi'isamil kawafir ẹ̀ gbọ́dọ̀ di àwọn obìnrin tán jẹ́ káfìrí mọ́ hmm. nítorí pé obìnrin yìí lóòótọ́ ọlọ́run gbà láti pìlẹ̀ polo fẹ́ nasraniya. Mm ṣùgbọ́n eléyìí ìpìlẹ̀ rẹ̀ ni pé mùsùlùmánì hmm. ẹ̀yìn ọ̀rẹ́ yìí ló lòun ṣe ìsìláàmù mọ́ ìsìláàmù hmm. ọgbà kò dirú rẹ̀ mú níyàwó hmm. ó bá jẹ́ pàtàkì nínú ìsìláàmù ó bá sì jẹ́ mùsùlùmí tí ò jẹ́ pé ó ní ipò kan pàtàkì tó dì mú ní islam òfin ọlọ́run ni pé ọ gbọ́dọ̀ dirú rẹ̀ mú láti ìjọ tó ti lóun ṣe islam máa ń ìnìpínyà ti wáyé. Hello. Assalamu alaikum. Àkú alájímọ̀ náà ó jẹ àsọpọ̀ rẹ̀ mo tún bàbá wa ẹ pẹ́ díẹ̀ sí o ẹ̀mí yóò gùn fún wa ìyá àjàlá ló ń sọ̀rọ̀ láti tó ojú Ògbómọ̀ṣọ́. kí ni ìbéèrè yín màmá. ìbéèrè tí mo fẹ́ bẹ̀rẹ̀ ni pé orí gbogbo lèyẹn lè dé sẹ́yìn ó fi máa fi ọlọ́run búra pé ó kù mí ọkọ̀ ọlọ́run pẹ̀lú sàárè mi ipò owó lèyẹn lè dé pẹ̀lú rẹ̀. alhamdulilayi ohun tí màmá sọ ó jẹ́ nǹkan tó wọ́pọ̀ lẹ́nu àwọn Yorùbá hmm. tí ọjọ́ pé tọ̀rọ̀ bá ká wa lára hmm. a fẹ́ fi hàn ẹni tí ọ̀rọ̀ jọ dà wá pọ̀ pẹ̀lú rẹ̀ pé n tà ń sọ òdodo ní àṣàwàdà hmm. ó kù mí ọkọ lọ́n hmm. ó kù sàárè ni ó kù mí ó kù sàárè ni ó ti ń pàdé ọlọ́n. ó wọlé sùn. sọ eléyìí báyìí ṣe sọ pé abáṣọ tọlá abáṣọ hmm. bìlẹ hmm. àbámú mi nínú àwọn orúkọ Ọlọ́run ọba Ẹlẹ́dàá wa hmm. àwa fi àwọn àwọn harafi ìbúra yìí àfi síwájú rẹ̀ gẹ́gẹ́ bí asalaam orúkọ Ọlọ́run ọba wa ni tàbá wa fi wáwù búra tá a fi síwájú rẹ̀ pé wasalaam àbáfi tá a búra fi síwájú rẹ̀ pé tasalaam àbáfi bá a búra fi síwájú rẹ̀ pé bisalaam àti búra ó ti tó wa nínú Islam ẹ mọ̀ pé àwọn mùsùlùmí ìgbésí ayé tí islam fẹ́ ká sí ó ti là kalẹ̀ hmm. kò sì tọ́ látàrí pé inú ẹ̀yà kan làwa ti jáde hmm. ká wá máa wá fi ìlànà tẹ̀sìn wa sílẹ̀ kó jẹ́ pé àṣàlà ń bá yí hmm. báwọn èèyàn yòókù náà ti ṣe ń sọ làwa náà máa sọ nítorí pé tí yorùbá bá fẹ́ búra ẹ̀rí pé àwọn àbúrò oríṣiríṣi lẹ́ẹ̀ máa gbọ́ lẹ́nu wa ẹlòmíì lè sọ pé òun fi eh, wọ́n ti pè orí bàbá òun fi búra òun forí ìyá òun fi búra àbí kó mú bàtà kó máa gé jẹ láì ṣe búrẹ́dì hmm, àbí kẹlòmíì kó mú kó mú bàtà kó bọ́ọ̀lẹ̀ kó nílẹ̀ tó wọn wọ́ sùn ní àbí ẹni tí ń ṣe bẹ́ẹ̀ ni ó lè mú kíì kó máa gé jẹ àbí ẹni tí ń ṣe bíríkìlẹ̀yà kó máa lọ da ọ̀bẹ ìrẹ́lé sínú omi kó àwọn mú àwùjọ bíi láàrin náà ṣetán ló jẹ nígbà tí tí tí ń bẹ láyé èèyàn mú <laughs> èèyàn máa lọ mú mi ṣọ́fẹ̀ omi ọ̀bẹ ìrẹ́lé hmm. so gbogbo eléyìí mùsùlùmí ẹ̀ ṣe àbí kí ṣẹlẹ̀ kan ṣẹlẹ̀ nísìnyí ká fẹ́ máa tanigi rúgúdù àbí igi wọ́rọ́kọ́ tí ń dáná láàmú káwá pé gbogbo ará àdúgbò máa dábàá kọjá mm-hmm. àbí ààrẹ ìbọn sómi kọ́ máa gbé mùsùlùmí àgbọ̀dọ̀ dán o mùsùlùmí ni wọ́n mm-hmm. ẹnikẹ́ni tó bá ti fọlọ́run búra fún tí ó bá tẹ́ lọ́rùn ọlọ́mà mm-hmm. ọlọ́run ọbẹ̀ lè dá wa ṣe lófin ó ní man kana halifan falyahlif billah gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ búra Allah ẹnikẹ́ni fi búra mm. wa man tó bá sì fọlọ́run ọba búra fún kó gbà wa man lam yaqbal ẹnikẹ́ni tó bá fọlọ́wọ́n bá búra fún tó bá kọ̀ láti gbà falaysa min Allahi fi shay kọjá mọ̀ kankan wá ju ọlọ́ ọlọ́run sáré wa. hello. hello abdulhami láti mẹ́ta ní tiwọn. kí ni ìbéèrè yìí. ẹ jọ tí a bá ṣe sọláàtì mhm. tábà wà ní rúkú àìmọ̀ ní sujud tábà fẹ́ bẹ̀lẹ̀ ọ̀hún ní sujud yẹn. Hmm. ṣé lárúbáwá ni ká fi bẹ̀lẹ̀ ní àbúlákan náà ní pé sígbàlá yìí wà láti kàáyà kọ́ran láti fi bẹ̀ lọ ní rúkú wọn. ní sùjú alhamdulilayi ó wà nù hadith ali ibn abi talib radiyallahu anhu wàlá nabi sallallahu alayhi wa sallam sọ pé nuhitu an aqra alqur'ana fi rukuci wa sujud ọlọ́run kọ̀ fún mi láti máa kí alqur'an ní rúkú àti ìforíkalẹ̀ àdúrà àìsí nínú rúkú inú ìforíkalẹ̀ nìkan láti máa ń ṣàdùà ṣùgbọ́n àdúrà kan pàtó wà tánàbí sallallahu alaihi wasallam kọ́ wa ipa lè ṣe lórí rúkú wa subhanaka allahumma wa bihamdika allahumma ighfirli eléyìí ń bẹ́ẹ̀ nú àdúrà ó sì ń bẹ́ẹ̀ nú gbólóhùn sísá fọmọ́fọlọ́ àkọọ́lẹ̀ wa fi hàn pánàbí máa ń ṣerú rẹ̀ nínú rúkú ó sì máa ń ṣerú rẹ̀ nínú ìforíkalẹ̀ torí pé ó ṣàkójọpọ̀ ighfirli foríjìn yàtọ̀ sílẹ̀ yìí àyè ọ̀gbà wa láti ṣe àdúrà kankan nínú rúkú àmánù forí kanlẹ̀ àyè ń bẹ́ńbẹ̀ fún wa láti ṣàdúrà oníbèrè wa ṣe béèrè tó pàtàkì pé tán nígbà tí a lè ṣàdúrà nínú ìforíkanlẹ̀ wa ǹjẹ́ sáà wa lè fi Yorùbá sáà lè fi ṣàdúrà rárá o à ní fi Yorùbá ṣàdúrà èdè lárúbá tá à ń fi ṣe sọ̀láàtì wa náà la ṣàdúrà tí n bá máa ti mo fẹ́ tọrọ yẹn wí kí n máa sọ pé rabbana atina fid dunya hasana wa fil akhirati hasana wa qina adhaban nar àdúrà yìí ti ṣàkójọpọ̀ orí ayé àti tàlùkìyàmù gbogbo aburú tá a sì fẹ́ kó ṣẹlẹ̀ sí wa láyé àti lálùkìyàmù ó ti ṣàkójọpọ̀ pé kọ́lọ̀ mẹ́jọ ṣẹlẹ̀ sí wa tẹ́ bá ti wélé yìí ó ti tó nínú ìforíkanlẹ̀ yín arákùnrin kan àdánwò ńlá kan dé bá wọn á pe anabi sallallahu ó ní àmọ́ ah, máa ń ṣàdúrà kan torí pé ibi àdúrà yẹn làkóbá ti dé bá wọ́n ní kí làdúrà tó máa ń ṣe ó ní mo máa ń bẹ lọ́run pé wọ́n lọ́n ìyàtọ̀ bá fi jẹ mí lọ́rùn fi jẹ mí látàyè ìyàtọ̀ bá fi jẹ mí lọ́rùn fi jẹ mí látàyè anábì ní agbára yín ò lè ka o agbára yín ò lè ka ẹ máa sọ pé allahumma atina fi dunya hasana wa fi akhirati hasana tawakina adabannar torí gbogbo ń tọrọ àdúrà yìí ti tó láti fi tọrọ rẹ lọ́dọ̀ pàápàá jùlọ tá a bá wà nù sọ̀láàtì wa ní ìgbà tá a forí kalẹ̀ ẹni tá a lè máa ké àwọn àyà alukurani tó ṣe àkójọpọ̀ àdúrà sínú tá a lè máa ké nínú forí kalẹ̀ wa bíi rabbana la tuzigh qulubana ba'da idh hadaytana wa hab lana min ladunka rahmatan innaka antal wahhab rabbana innaka nínú ìforíkalẹ̀ wa tẹ́ ń bá ń ṣe ẹ máa ṣe pẹ̀lú ẹ̀mí pé àdúrà lèmi ṣe kì í ṣe pé mò ń kí alukur'an tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ kò burú. mo fẹ́ fi àsìkò yìí máa fi tó wa létí síwájú kí n tó tún máa mú ìpè kan àbí kejì lọ wípé wáàsí ìta gbangba tí a mọ̀ sí hudan wabushọ tó máa wáyé ní gbogbo sátidé tí ọba bẹ̀rẹ̀ oṣù kọ̀ọ̀kan tí oṣù tí ó sì ń bọ̀ yìí yóò wáyé ní ọ̀la tí ṣe ọjọ́ àbámẹ́ta ní mọ́ṣáláṣí ńlá àpapọ̀ ìlú gbọ̀nsọ̀ gbọ̀nsọ̀ central mosque tó wà ní ọjà gbó pẹ̀lú àkòrí àǹfààní kéwú tá a mọ̀ sí ìmọ̀ ẹ̀sìn islam inshallah bí kò sheikh dr sharafdin gbadebo rọjí aláṣẹ àti olùdásílẹ̀ alimọdínà center ẹsànú ajé ògbóǹṣọ àwọn náà ni wọn ó sì máa dá wa lẹ́kọ̀ọ́ ní aago mẹ́wàá àárọ̀ la gẹ́gẹ́ ká jẹ́ nìkan tí a tètè dé síbi wá yìí torí pé lẹ́yìn ìmọ̀ tí a pè ní ìmọ̀ ẹ̀sìn islam yìí kò tún sí ìmọ̀ míì lórílẹ̀ ayé má tó lóore tó ìmọ̀ ẹ̀sìn islam ká wá gbọ́ àwọn ọ̀rọ̀ tó sòdo nípa tó ń jẹ́ ìmọ̀ ẹ̀sìn islam léyìí tí ó jẹ́ ìbàlẹ́jọ́ dáadáa fún ẹnìkọ̀ọ̀kan wa láyé ń bí àti ní ọ̀làlẹ̀ ẹ̀yà àmà insha Allah ti là. hello. ariwo ń ti pọ̀ jù tí ẹ bá ti parí bí oyin àbí tí ẹ bá ti yẹn lọ́lẹ̀ dáadáa ẹ gbìyànjú láti pè wá padà bákan náà gbogbo ẹ̀yin tí ẹ bá fẹ́ máa pè wá ẹ máa bá wa yín rédíò yín kó lọ́ọ̀lẹ̀ dáadáa ká lè máa gbọ́ra wa yékéyéké ẹ lọ́hùn. salaamu aleykum wa rahmatulah. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuhu o kọ yín. tàbílẹ̀ làwọn àmì láti sáwó. kí ni ìbéèrè yín o. àti àwọn dókítà wa. naam. ẹ dàpọ̀ ìbéèrè tèmi ni pé ẹ jọ tí ẹ bá sálámà ní jẹ́yìn. naam. tí wọn fa gbóná àwa. naam. jẹ́ asalaamualeykum wa rahmatulah ẹjọ ṣé ẹ ṣe déédéé mẹ asalaamualeykum. alhamdulilayi tó bá ń pè imáàmù sálámà nínú sọlá nítorí ẹ kó wíni asalaamualeykum wa rahmatulah asalaamualeykum wa rahmatulah. wọ́n á ní sí àlefa allah tó bá ń pè sálámà alákọ̀ọ́kọ́ ni kò sí nǹkan tó burú mẹ́ àmọ́ sálámà ẹlẹ́ẹ̀kejì kò gbọ́dọ̀ fa wọ́n kúrú síta lákọ̀ọ́kọ́. السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله سو bó ṣe tọ́nu o oh nine o oh oh fifty one sixty four fifty four thirty eight <laughs> o nine o fifty one sixty four fifty four thirty eight ẹ̀ lọ́hùn-ún ẹ jẹ́ kí a tún máa wojú tán garan láti mọ ìpè kan àbí kejì ọ̀dà ẹ já mú ilé ẹ lọ́wọ́. wa salaam wa rahmatulahi wa barakatu ó kọ́ yín. ó kọ́ mi ní aláìsà ọ́fíìsì àwọn bá kiri ọ̀dà pàdé. náà kí ni ìbéèrè yín. ẹ dàpọ̀ ìbéèrè mi ni pé.

owó yẹn ti pọ̀ sí máa tó wọn ṣe business ṣé ó sọ̀rọ̀ nínú sọ́nà àti sọ̀rọ̀ ṣe fún mi gbé ṣe gba ojú owó kọ́ mi ló yẹ kí n gbà àdéhùn bẹ́ẹ̀. alhamdulilayi ẹni tó bá ti rajà lọ́dọ̀ ẹnìkan hmm. ọjà tá a ti ra lọ́dọ̀ rẹ̀ yẹn ó ti parí nìyẹn ó ti di tiwa a lẹ́tọ̀ọ́ láti dá ọjà padà fẹ́ni tá a rajà lọ́dọ̀ rẹ̀ hmm. àyàfi nítorí di kan àbí di mi eléyìí ti ṣeré àmúwa hmm. nínú rẹ̀ ọ̀nà ni khiyaru shart ọ̀nà ni àǹfààní àti lẹ́sẹ̀sà eléyìí tí a ti jọ dá rẹ̀ fúnra wa nígbà tí mo ra jà ń bí ọjà tí mo ra yìí o tó bá padà hàn wípé rírà tí mo ra kò mú àbí rírà tí mo ra ó ní nǹkan kan nínú tó máa dá padà láàrin ìgbà báyìí láàrin ìgbà yẹn mo lè dá padà bákan náà nǹkan kan wà tá à ń pè ní khiyarul aib wípé àǹfààní àti lè dá ọjà yẹn padà látàrí àlébù tí ń bẹ lára rẹ̀ so Islam gbà pa lè dá padà níbẹ̀ yẹn bákan náà khiyarul govern òun náà ni àǹfààní àti dápadà látàrí pé wọ́n gbà mí hmm. ṣẹ̀rí àgbà palẹ̀ dápadà àmọ́ tí ò bá jẹ́ báyẹn tí ó sì jọ́kan nínú àwọn sábàbí mi tá a mẹ́nu bà á lẹ́tọ̀ọ́ láti pé ọjà tá a bá rà ká dápadà fẹ́ni tá a rà lọ́dọ̀ rẹ̀ àyàfi tó sànù wa. so gẹ́gẹ́ bí ìbéèrè tẹ́ ti ṣe ọ̀rọ̀ yín lọ síbi wípé kìí ṣe pé tí ọ̀dà lọ́ta fún yín ọlọ́run ọkàn ní kẹ́ ta ni so ìgbà tẹ́yìn dá fún yẹn àánú yín ló ṣe àánú yín ló ṣe ló fi gbà padà hmm. so bọ̀ téèyàn bá ṣàánú èèyàn náà kò gbọ́dọ̀ tún wá fi wà kàkùn ìgbà tí wọn náà ṣàánú wọn ó rí ta ó rí ta ó ní jẹ́ kí tí ó di sí ti bá ń lọ hmm. so tó bá rí ta fún ẹni tó lọjà lówó rẹ̀ tó o bá sì rí ta wọn náà tún lè dá padà fáwọn náà nítorí pé ọmọ kú yájọ mánu lọ hmm. so ńgbà tó bá kọjá lọ àrò àrí pípadà bọ ọjà ọkàn yẹn ọmọ ṣe hílàhílò so tẹ bá wá gba owó yín padà ẹni owó yẹn jẹ eighty thousand naira. ẹ lápẹ̀rẹ̀ ká sọ pé ẹni náà ti rí ta kọ ó ń pé òun ló wá di ìtamọ́wó. islam ọ̀faramọ́yàn jẹ ló bá jẹ́ pé owó yín ló mú lọ́wọ́ tí ò yín padà hmm. so ẹ wá gbogbo ọ̀nà láti gba owó yín àbí kó sì dọ́jà yín padà fún yín hmm. tó bá wá dówó padà fún yín ẹ pè ní eighty thousand naira hmm. ẹ wá níye ìgbà tí ọjà yẹn ti ṣe lọ́dọ̀ rẹ̀ tó bá pẹ́ ń fowó yẹn ṣòwò ni ó kí eighty thousand yẹn kó ti máa lọ bíi ninety lápèjúwe ṣé ó yẹ kẹ́ ẹ gbà pẹ̀lú iye tó ti yẹ kó lé lórí ẹ̀ tó bá yẹ kó yẹn bẹ̀ lọ́dọ̀ yẹn rárá o tó bá ti lé lé kọ́bọ̀ tó bá lé kọ́bọ̀ sí ẹ ti gba ìlénu lábẹ́ òfin ọlọ́ hmm. àyàfi tó bá ṣe pé eighty thousand naira lọ́jà yẹn hmm. ọlọ́run á ní kó òun rí ní two hundred thousand hmm. gbogbo two hundred yín ni ó kó padà fún yín nítorí pé ọba yín tà ní ọba yín tà ní bá ní tajà iyekíye tó bá tà ní òkò jíṣẹ́ sẹ́ni tó lọ́jà sẹ́ni tó wá lọ́jà bá wá fẹ́ láti fi nǹkan kan tó fẹ́ fi fún nínú owó yìí ó lè fi fún ní àtinúwá. Hmm. jazakumullahu khairan jazaa sheikh ẹ jẹ́ ká máa fi rán wa létí lẹ́ẹ̀kan sí pé wáàsí ìta gbangba tí ó wáyé ní gbogbo ọjọ́ àbámẹ́ta sátidé tí ó bẹ̀rẹ̀ oṣù kọ̀ọ̀kan yóò tún wáyé tá a mọ̀ sí wúdà wàbú ṣọ yóò tún wáyé ní ọ̀la sátidé ní dédé agogo mẹ́wàá òwúrọ̀ gẹ́gẹ́ ní Ògbómọ̀ṣọ́ Central Mosque ọjà gbó pẹ̀lú àkòrí àǹfààní kéwú tá a mọ̀ sí ìmẹ̀sìn Islam olùdánilẹ́kọ̀ọ́ àti ọmọọba sọ̀rọ̀ náà ni Sheikh Dr. Sharafdin Gbadebo Ọ̀rọ̀jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ Alimadina Center ẹ̀sánú ajé Ògbómọ̀ṣọ́ ẹ jẹ́ kí àwa tí a gbọ́ kí a gbìyànjú ká sọ fún ẹni tí ò tí ì gbọ́ torí pé àǹfààní ń bẹ nínú àti gbọ́ ọ̀rọ̀ ọlọ́run dájúdájú ọ̀rọ̀ tó fi ń lóore jù láti máa gbọ́ òun náà ni ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala torí náà ká jẹ́ nìkan tí a kè sí ẹni tí ò tí ì gbọ́ ká sì wá ní ogunlógún lọ́gbọ̀n lọ́gbọ̀n kí Allah kó jẹ́ kí ó jẹ́ ìbálẹ́jọ́ dáadáa fún ẹnì kọ̀ọ̀kan wa láyé ń bí àti ní ọ̀la àlèkíyàmọ̀ insha bíkọ́ ti là ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹrú ọlọ́run tí wọ́n ṣe agbátẹrù ètò yìí tí a pè ní alẹ́fẹ́ kí ó fi dín eléyìí tí ẹ̀ láǹfààní àti máa gbọ́ ẹ̀ insha Allah ti lá abẹ́ àlá àkọ́lọ́hún kó bá a ṣe àlékún náà sírì fún ẹrú ọlọ́run náà ó sì bá a ṣe àlékún àrísìkì sí fún wa. ọpẹ́ pàtàkì lọ́wọ́ adọ́tòrò sharofdin gbadebo ọ̀rọ́jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ẹ̀sánú ajógbọ̀nsọ́ tí wọ́n ti ń dá wa lẹ́kọ̀ọ́ láti àsìkò yìí tá a ti bẹ̀rẹ̀ wá. ọpẹ́ pàtàkì lọ́wọ́ àbú àmínà láti òkè àdó akíntola tí wọ́n dìjọ wá ọ̀làdùnní bello òní orúkọ ti tèmi ìyìnṣẹ́ ọ̀làdìkúrọ́tìlá ọjọ́ mẹ́jọ ìní náà ni kí ẹ tún jẹ́ ká jọ pàdé papọ̀ lórí ètò tí a pè ní alefik fidin nídèédé àsìkò yìí bákan náà ǹjẹ́ títí ọjọ́ mẹ́jọ ọ̀hún ni mo á ń dágbére fún wa pẹ̀lú kíkí ọlá kíkí tó lálùbáríkà jùlọ tó tún sàlàfíà jùlọ yìí pé wassalamu alaikum warahmatullahi wabarakatuh.